بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه إني ونيتي سي أجاب قرأتني وني نايتي من أصل محمد الزمان حتى السلام عليكم ورحمة الله وبركاته Thank you. nígbà tá a ti sọ bá rẹ sọlá ní sàlàyé èyí bó ìṣesí rẹ ti máa rí nígbà tó bá bá rẹ láàrin àwọn èèyàn kan tó ṣe ní pé ìròyìn ìtúnlẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn fi hàn sásìkò rẹ̀. حديث الله صلى الله عليه وسلم ما هو ذلك صلي لوقتها sásìkò òun bá tó ìwọ fi ń jẹ má wọ làwọn ẹni tó wọ ẹni sásìkò rẹ wọn ni ní àjọ àgbẹta wa àhún ẹnà àlàkà nàìjíríà tó bá bá wọn ní pẹ̀lú wọn ìrùn tó bá ké pẹ̀lú wọn yẹn máa jẹ nàìjíríà wọn ẹrí kejì làwọn ní méjì kan nígbà táwọn ẹni sọlá sọlá àwọn sọfá bàtà ń kírun lọ́wọ́ àwọn méjì yìí wáyé bá òjíṣẹ́ ọlọ́run tó bá lọ sọ́lá wá bí àwọn ẹ̀yìn ẹ̀gbẹ́ kí ló dé sẹ́yìn òbí bá la kírun wọn ní tẹ̀lé àwa ti kírun ojú wa tẹ́lẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run sọ́lá sọ́lá wá sọ wípé ìdá sọ̀rọ̀ lẹ́yìn ìtumọ̀ èrè ká ní kúmọ́ gbogbo ìgbà tí ìgbà rẹ bá ti kírun ibi tẹ̀gbẹ́ nǹkan ẹ̀gbọ́n yìí ti فانتهوا فلوم فإنها لكم على خلاف وإن خلاف لما جاءكم بطن الجماعة فلا تريد منك ẹni tí ọba bá wòlú ọba jẹ̀mọ́ àwọn nǹkan wọn ọba jẹ̀mọ́ ọba rákàbà sí i ṣùgbọ́n ọba jẹ̀mọ́ ọba rákà ọ̀yá rákàtà kíkà yìí mo ti wá ní ìdílé òkú wọn ti lọ ọ̀rọ̀ ìdílé tó dé. ń ṣẹlẹ̀ lọ́wọ́ lè bá wa nígbà tá à ń kírun ẹ̀yin náà kò ní padà wá ṣùgbọ́n tẹ bá kọ́ ní kalẹ̀ yẹn wọn á lọ tó àṣẹ ẹgbẹ̀rún kásì kankan ṣùgbọ́n tẹ bá bá wa nínú ìkú ẹ̀ nígbà yẹn lè bá wọn eléyìí ẹjẹ àlàyé díẹ̀ nípa àwọn tó ṣe pẹ̀lú sọlá tó ń ha ah. àkọọ́lẹ̀ sì ni wọ́n kọ́ àkọọ́lẹ̀ pé kì í ṣe wọ́n á àkọọ́lẹ̀ pé ó ti là nínú náà.